cooking time mm. stay indoor cooking time stay indoor cooking time stay indoor cooking time mi thank you um, ẹ jẹ́ me. mi ẹ me. advice mi o hmm. mo fẹ́ ṣe ẹ wò ó mo fẹ́ ṣe rèé the largest pot tí mo ní rèé o àwọn pot tó kù rèé lè àwọn kéékèèké ni pot tó kù this is the pot the only big pot tí mo ní ẹ wò ó ń sìn mi mọ́kàn tí máa ṣe sí kí ni kí n ṣe ẹjọ́ advice ni mo need <laughs> mo need advice kí ni kí n ṣe ní tí mo fẹ́ ṣe rèé o the largest the biggest pot tí mo ní lélẹ́yìí ṣé mo kó mo sọ fún yín lẹ́ẹ̀kan ẹ ti rí àwọn ah, tiẹ̀ the tongas oh yeah, give me can you carry it oya oh wash it ẹ ti rí pọ́ọ̀tù yẹn kéré kí ni kí n advice advice okay ah people are talking only divide it ẹ bóyá kí n kọ́kọ́ bó ilẹ̀ tí wọ́n bá bó ilẹ̀ yẹn màá wá divide yẹn bóyá ah, torí gbogbo ẹ̀dẹ̀ ló ah ó níbi kan tí mo ti ẹ̀ fẹ́ fi wọ̀nyí ẹ gẹ̀ẹ́sì eyín ẹni tí eyín ìjọ eyín ta lé eyín <laughs> eyín ìta ló jọ tí bá ti ṣe tó ń sì máa yọ eyín ẹ ẹjọ eyín ta lélẹyìí tẹ bá mọ eyín ta rèé <laughs> eyín tó kú bọ <laughs> eyín ẹsà bọọdù eyín dìtẹrọrì ṣe eré eyín wọn bó ṣe rí ẹrí ẹrí eyín ẹrí oh god ẹsà eyín ẹ ẹ ti mọ ẹgẹ ẹsì ṣe ti rí eyín yẹn ó tún kù kán bẹyẹn eyín náà nìkan àwọn ṣe mọ̀ pé mo sọ pé orí ẹran náà wà ń bẹ orí lówù ẹ̀lẹ́kìnní lè ní ṣàkìyẹn wà ń sálẹ̀ àwọn ṣẹ̀rí turkey lélẹ̀ turkey turkey wings ọmọ mi like turkey èmi like goat head mo like goat meat tongue um, cow leg yẹmọ èèyàn bọ̀kọ́tọ̀ tí wọ́n pè ní bọ̀kọ́tọ̀ ṣùn lélẹ̀ ṣẹ́tìrì hmm. èyí tí mo ní rèé hmm. bọ̀kọ́tọ̀ yẹn ṣé mo kó mo sọ fún yín pé mo fẹ́ ṣe cooking kìíní lẹ́ẹ̀kan yẹn mo kọ́kọ́ ń try láti clear inú sink inú ilé you know to before you start ẹ wò ó ẹ wo eyín yẹn eyín ẹ wo eyín bó ṣe dàbí eyín tó kún bọ̀ hmm. eyín tó kún bọ̀ ṣẹ́ ti rí eyín eyín eyín Esther tó kún bọ̀ Abọ́dẹrìn ìtẹ̀rọ̀ hmm. ìṣẹ́rí yẹn hmm. eyín ẹ̀kọ́ ìwà nsàlẹ̀ tí bá ti ń ní torí mo máa try láti fry eyín yẹn ní kìnìyẹn eyín àwọn eyín burúkú. Mm eyín um, àwọn èso gbogbo ẹ̀ la máa yọ sọnù sígbó um, um, eyín tó kún bọ̀ so eyín àwọn eyín kan sì wà nísàlẹ̀ yẹn ṣe mọ̀ pé mo sọ nípa orí ẹran so àwọn ẹ̀ lélẹ̀ kó má dàbí pé kínní àwọn ṣàkíyàn wà nísàlẹ̀ ẹ ti rí mi ìmọ̀kọ́ tí máa ṣe sí ẹ jẹ́ ẹ ti kọ́kọ́ dènà ṣe ti rí eyín tó kún bọ̀ rèé ó ga ẹ pẹ̀lẹ́ o ìyá ọkọ mi ìyá mi ó ti ẹ̀ bring phone let me call mommy again bring your my daughter phone Let me come, mommy. mo jẹ́mi kọ́ mommy. mi ó nídìí mami ò ní kúkú coronavirus lórúkọ Jésù jẹ́mi kọ́ ọmọ mi kì mommy. mọ́mí mọ́mí ò wá pẹ́ láyé àtìyá ọkọ mi gan a ò ní kúkú coronavirus lórúkọ Jésù ẹ rí orí ẹran orí ẹran wà ń bẹ ìwọ má tún jábọ́ kí ló gan eyín Tòkunbọ̀ àti ń ṣe eyín Tòkunbọ̀.

hello sweet mommy mommy shall I ṣàlàáfíà lẹ wà mà Shall wà okay ẹhẹ ṣe ti jẹun yes ma yes ma ibo lẹ Shall ṣé inú ilé lẹ wà ẹ jókòó síta kí sir? Okay. Eh my ta ok ẹ máa problem Boko kàn ní kí kí ah, Yeah ó yá kí mọ́mí ó your granddaughter yín fẹ́ kí yín. Mm. mo ní sarah fẹ́ kí yín mà. good evening ma. sọ yorùbá sí wọn jàre good evening báwo ló fẹ́ ká mọ́ àmì lẹ́yìn. ẹ kalẹ́. ẹ kalẹ́ ni ẹ kalẹ́ this is afternoon yẹn ok sọ yorùbá jàre ẹ jọ. bẹ́ẹ̀ni. Eh, mo fẹ́ ṣe é kíkọ tí mo fẹ́ ṣe é ẹgbẹ́ tó máa tó ó yá bá mi kí mọ́mí mọ́mí máa pè yín padà mo kàn ní kí n bèrè àláfíà yín ni o a ní kúkú coronavirus o mm, lọ́nà àdáwà sí ẹ jẹ wọn mọ̀ ẹ pẹ́ mm. mm. ẹ ṣí mà ó yá ọ̀fìt ẹ bá mi kí àwọn ọmọ grand chad yín tó wà nbẹ yẹn ẹ ti rí ṣe rí àwọn àlùbọ́sà àlùbọ́sà mẹ́rin péré ni mo fẹ́ lò bọ̀ mo máa ń lo a lot of this one mi ò lè sọ bóyá ó ti tó oníbo kan sọ ẹ kan advice mi mo ṣe kú kí ni eléyìí tí mo kàn fẹ́ fi stew lélẹ́yìí o stew steel tí mo steel tí mo fẹ́ fi ṣe steel lélẹ̀ ṣe ti rí steel mi eléyìí ni mo fẹ́ lò ṣé o ẹ bá mi sọ̀rọ̀ ṣé eléyìí ṣé máa tó fún steel torí mi máa ń like steel èmi máa ń jẹ ọbẹ̀ bíi awúsá ṣé ti eyín mẹ́yẹn a máa ń like steel àjàjà lórí mm, rice èmi ò like steel púpọ̀ lórí rice ṣe the biggest pot mo máa lọ wá pot tó tóbi jù yẹn lọ ṣe ti rí yọ́mì ẹnìkan tẹ̀ ti sọ pé yọ́mì ẹ ti bẹ́yìn àwa ń sóúnjẹ àwa ń sóúnjẹ a kì í ṣe adákàjẹ tí ò lójú àánú àwọn tó bá ti ń dákàjẹ wọn ò kì í lójú àánú àlùbọ́sà mẹ́rin leléyìí ṣe ti rí eléyìí ń ṣe eléyìí ò tẹ̀tí tó ṣe àlùbọ́sà kìíní ẹ ti rí eléyìí tàtàṣeyè márùn péré náà ni mo kó sí tí ò bá ní tó rodo yèmí máa ń jẹ rodo ṣe ti mo kó rodo bíi ten sí rodo tomato yẹn bíi seven or eight so onions èmi ò mọ̀ bóyá onions èmi máa tó tó mi máa ń like onions dáadáa nínú oúnjẹ mi mo máa fẹ́ kó rich bó ṣe máa fi àwọn kan mo ti fi àwọn kọkọ sísìn ẹran yẹn ṣó ti eyín mẹ́yẹn hmm. mo fi àwọn kọkọ sísìn ẹran yẹn hmm. ilé tó ń fún wa lélẹ́yìí o hmm. ṣó ti eyín so ẹ bá mi sọ̀rọ̀ ní ìmọ̀kan tí màá ṣe sí àwọn kan wà àwọn ṣàkì tó wà nísàlẹ̀ tó bá ti jiná màá yọ tí bá ti yọ mẹ́yìn àwọn space máa wá wà fún àwọn ẹran tó tóbi tó tóbi yẹn torí bí èèyàn bá ṣe tó náà ni èmi máa ń gé ẹran tó tóbi sister Bọ́lá i love you i love you too thank you ẹ̀yìn yẹn ẹ rí ẹ̀yìn eyín ẹ̀jẹ̀ ń tún fẹ́ yín yẹn ó dẹ̀ tún nìkan tó wà nísàlẹ̀ o let me bring this spoon let me bring this one. ẹ wo? ẹ wọ́n ní kí n ṣó òbí máa ń tó oúnjẹ lẹ́ẹ̀kan tí bá ti ṣó ilé ẹ wò mo ń bọ̀ ó léyìn kan tí mo ti ẹ̀ fi síbí mo ì máa display yín yẹn tí bá ti dín tán àwọn ah, ọlọ́run má jẹ́ kí ìjábọ̀ o ah ìjọ̀gbọ̀n òṣè nìkan fà ó eyín kan mo kọ́ ẹ̀wọ̀n eyín yẹn wà ń bẹ̀ yẹn ó wà nísàlẹ̀ tí bá ti ṣe tán màá kó eyín yẹn jáde ẹ máa rí eyín yẹn eyín Tòkunbọ̀ eyín tó fi ń mu gàǹjà tó fi ń mu gbó olórí burúkú Tòkunbọ̀ ó ń bọ̀bà ẹlẹ́nu rírun hmm, àwọn ẹ̀bí àwọn ògúnfe eyín ẹ̀bí eyín ògúnfe hmm. ẹ ti rí ẹ rí apá tọ́kì tó ń gbé síta lẹ́ẹ̀kan ó ṣe ó crop bìkan ó tí crop dáadáa <laughs> ó mọ̀ pé <laughs> ó mọ̀ tẹ́ ó tẹ̀ mọ́ ní ti àwọn bíìfù náà wà níbẹ̀ ṣé ti rí hmm. apá tọ́kì ó pé tọ́kì kan náà síta lẹ́ẹ̀kan alápá tọ́kì àwọn kan náà alápá tọ́kì bẹ́ẹ̀ ni tọ́kì wọn gbogbo wọn là ń sè síbí àwọn olórí burúkú àwọn olórí burúkú ah, ó ga o àti ẹ̀ lè ró ẹsẹ̀ ẹran gbogbo ẹ̀ ṣàkìgan ọwọ́ mi ò tó ń sàlẹ̀ kí ló dé kí ló dé adẹ̀yìn máa dín kí ló dé hmm. ẹ jẹ́ lọ gbé ó dà pé mo fẹ́ ṣe lánàá mo máa ṣe lá pẹ̀lú eh, eh, kíní eh, kí lorúkọ ẹ̀ mi ìṣẹ̀fọ́ lé ní stew mo fẹ́ ṣe lè i want to press stew ẹ ẹ jẹ́ n gbé sójú mi ẹ̀ tí ìrojú mi let me turn the camera to myself now ah ẹ rí mo ṣì ń ṣe kúkì ẹ má bínú o you can be happy mo fẹ́ wú ẹ ti rí ẹ jẹ́ tún gbé síbi ẹ̀ mo fẹ́ gbé sí freezer inú freezer edé ẹ rí àwọn edé méjì sí ẹ rí tán bá ti lockdown bẹ́yẹn àwọn ẹran lélẹ́yìí àwọn ògúnfe edé mo fẹ́ lo edé sí kíní tí mo fẹ́ sè edé kan rèé ṣẹ́tìrì edé mo fẹ́ lò sí ẹjẹ́ tún sí sàlẹ́ńjẹ́ gbélé e sókè eh, ẹ dúró ẹ tún wojú mi mo tún fẹ́ gbé sí ibi báyìí ẹ eh, ọ kúrò dà o ah, inú ẹ má bínú o ọkùrọ̀ nǹkan o ń bẹ́ẹ̀ sí ọkùrọ̀. But at the back? Side. Oh, okay. Ah. Ẹ̀rí àwọn oríṣiríṣi. Ah. Ẹ má tiẹ̀ bínú jàre oríṣi nǹkan bíbá ẹ̀. Ah. Okay, I've seen it. Okay. Ẹ má bínú. Ẹ̀rí. Jẹ́ ń gbé kan nínú ẹ̀. We have ẹ̀rí. I will prepare okuro. Eléyìí okuro yẹn irú. Màá fi irú sínú ẹ̀ ilá yẹn kò ṣe lásìpọ̀ o màá ṣe pẹ́pẹ́ àsìpọ̀ ní oríṣiríṣi àwọn ẹja màá grill ẹja àwọn ẹja oríṣiríṣi ó wà ní freezer ẹja àwọn you know àwọn ẹja ṣe ti rí ilá yẹn màá fi rú sí tába ti ṣe stew yẹn sẹ́gbẹ̀ẹ́ à á fi edé sínú ilá ṣó ti yẹ yín á wá ṣe kí ni a wá fi irú sí a sì á máa yọ tó bá ti yọ a bù díẹ̀ a wá bu kí ni a bù tíì sórí ẹ̀ a kó sí yẹ mu juice èmi mo ní yẹ ní oyin juice wà ní fíríjì àwọn kìnìún náà oríṣiríṣi fruit mm. ẹ̀jẹ̀ mo ti gbé lájáde tábà dẹ̀ ti ṣe tán báyẹn náà ń sìn iyán ó lè jẹ́ iyán àbí ẹ̀bà jẹ̀bú ẹ̀bà tiẹ̀ ní ọmọ mi láìkẹ̀ ẹ̀bà ṣó ti eyín mẹ́yẹn ó láìkẹ̀ ẹ̀bà ẹ̀bà ni mm. ẹ̀bà mm. ẹ má jẹ ẹjẹ ń ṣe kankan fún yín kẹrin mi ẹni ń jọ ìmọ̀ ẹ̀mọ̀ pé mo sọ pé ńgbà tá a bẹ̀rẹ̀ sí ní túlé tá a fẹ́ máa tolé wọ́n kó àwọn nǹkan tó ń ṣìkò wá wọn ò tí kò ẹ̀mọ̀ pé ń jọ yẹn mo sọ fún yín àwọn ẹjẹ kan jẹ́ kí n kàn fi wọ̀nyí tv kan ẹ má bínú o ẹ bá ti rí lé bó ṣe rí èmi ò ń dẹmọ ẹ ṣó ti eyín mẹyìn ẹ wo tẹfíṣàn yẹn wọn ò tí ì gbèdé iṣẹ́ rí tẹfíṣàn yẹn tún wo eléyìí èyí tí ó wà kékeré tó wà ní tá a ṣì ń lò tí mo ní kọ́ bá mi fi sílé ọjọ́ tí wọ́n ní kinní tí wọ́n lockdown ṣẹ́ ti rí ńlá yẹn ó sì wà mú gbogbo bí how many inches tiẹ̀ lélẹ́yìn náà okay ó dà sixty something inches ẹ̀ eh, sixty something ni ṣé ti yé yín mẹ́yìn hmm. àbí ojú mi rè hmm. mò ń bọ̀ <laughs> ẹnìkan ló <laughs> ọba adébọlá ó wà ní kọ́ mi jìjẹ́ o ó ní kí n bá ṣe mo kọ́pì ẹnìkan lórí facebook ni ó ní tí kiri bá ti sọ oúnjẹ báyìí ó máa ń ké fúyàn kó máa rí ni ó máa ṣe kiri kan ni ó máa ṣe kiri kan ni lèmi náà máa ṣe hmm. ẹnìkan ṣó ti yé yín ọba adémọlá please for the sake of this platform our lovely people should show more love because she said she will show the okay mo dẹ̀ show ẹ̀ Abi. ó nìyẹn o ó ti bá ti yẹri nǹkan tí mo fẹ́ lò nìyẹn àwọn ingredients, tí mo fẹ́ lò nìyẹn so ẹ mọ̀ pé taba bá dẹ̀ ti ń sóúnjẹ nínú ilé tá ti ṣe tán la máa ṣẹ̀tún wá tidy up nílé eh, still ni mo fẹ́ sè lénìí tó bá ti lẹ́yìn mo máa ṣe fried màá ṣe ẹ̀gúsí you know ó take wa máa gbé sínú fẹ́ ó máa take wa for some time tí n bá jókòó lórí facebook yẹn tẹ́ bá ti mi tí n bá ń sọ̀rọ̀ ńgbà mi máa bèèrè lọ́mọ mi ṣé ti jẹun so ẹ̀bà ó máa ń ṣẹ̀bà fúnra rẹ̀ at least ó ń ṣẹ̀bà fúnra rẹ̀ tá a bá ti ṣe bẹ̀ bẹ́yẹn ó máa bọ ọbẹ̀ tó bá wù ú mo ti know ṣé o ti jẹ́ bẹ́yẹn tó bá jẹ́ fried ló wù ú máa ṣe àwọn oúnjẹ yẹn hmm. tó bá dẹ̀ jẹ́ pé meat pie náà sin a lè order pizza all those things tọ́rọ mo máa ń jẹ pizza dáadáa kò ṣe always but at times owó fẹ́ change oúnjẹ so i prepare the pizza myself meat pie i prepare it also myself. Hmm meat pie meat pie meat pie tèmi small uh, small flour ni o a lot of meat a lot of veggies nínú ẹ̀ ó máa rich pampam ṣó ti yẹ yín mẹ́yẹn bíi ti home kìíní ni so kò lè sóúnjẹ tí mi fẹ́ jẹ tí mi ò kì í fi gálíkì àti díńjà sí ṣó ti eyín bẹ́ẹ̀ ni tó bá ti ń lo gálíkì àti díńjà ó ní gbogbo kó máa lọ ewé àwọn ewé concate wọ́n ti kó virus wọ́n ti kó oríṣiríṣi yẹn you don't need it just anything tó bá ti fẹ́ ṣe báyìí èmi mo máa ń jẹ gálíkì àti díńjà ginger gan nínú oúnjẹ mi láàárọ̀ yìí jẹ́ kí n gbé kínní ìkẹfì wọ̀nyí Tolu, give me this uh, the mung tí mo da àgbo sínú ẹ̀yẹ mi tí mo ti ṣe juice Sinu ẹ̀ láàárọ̀ tí mo fi ṣe tíì yẹn má jù dànù ṣé ti rí ẹ ti rí ẹ wonú ẹ láàárọ̀ yìí mo ti ṣe tíì ẹ ti rí tíì mi tí máa tún fẹ́ sọ fún yín gbogbo ìtàn kan gba yín tó kàn gba yín ṣe yẹn ọkàn gba yín ṣeré tí ẹ bá ti jẹ oúnjẹ tó bá ti da tẹ́ ẹ dẹ̀ ṣe kí ni tẹ́ ẹ sùn dáadáa lásìkò tẹ́ tẹ́kẹ̀ ara yín tẹ́ ẹ jóúnjẹ tó da sínú yín ṣó ti yẹyin bẹ́yẹn tí ẹ̀ dẹ̀ yẹyin oúnjẹ tó balance kì í ṣe pé kakàn máa jẹ ráìsì àbí pé kakàn mi ò ẹ understand mi àwọn tó wọ mi ò sọ àwọn tí ó wà ní Nàìjíríà tí wọn ní choice but irú àwọn tó wà nílùú òyìnbó tó wọn fẹ́ ṣe big girl tó wọn fẹ́ ṣe big girl big girl ṣó ti yẹyin bẹ́yẹn wàá jẹ oúnjẹ tó nourish tó bá jẹ́ dòdò àtẹja ló ẹ̀ wàá enough mayonnaise lára ṣó ti yé tó bá jẹ́ dòdò náà tí bá fẹ́ jẹ dòdò àtẹyin mo máa ń jẹ dòdò dáadáa fry dòdò yẹn Dodo, yẹn lè jẹ́ ẹyọkan ẹyọkan tó sígbọnlẹ̀ Dodo, tó bá ṣe kíni dòdò tó sígbọnlẹ̀ á wàá ṣe kíni á wàá dín ẹyin ẹyin á wá dúró ṣó ti ẹyin ẹyin á kò sí dòdò dòdò díẹ̀ ẹyin náà díẹ̀ you understand me tó bá ti jẹ́ ẹ wo púpọ̀ kan tí mo púpọ̀ yẹn sìn ẹ tún wo juice mo tún fẹ́ mu yẹn sìn juice mi ò jẹ púpọ̀ o láti àárọ̀ yẹn ń sìn mo jẹ one slice of bread mo dẹ̀ mu tea lẹ́ẹ̀kan gbà tí mo parí chat tea tí mo ṣe lélẹ̀ tẹ́ bá rí ẹ jẹ́ kí n bù sínú glass cup kẹ́ àwọn ibi tá a kó àwọn plate ok mi ẹ̀jẹ̀ rẹ̀ bóyá ẹ̀yin ṣá ẹ̀jẹ̀ tán ẹ̀ báyìí mo fẹ́ mú glass mo fẹ́ mú àwọn glass kan ṣé o mo tún fẹ́ fi ibì kan wọ̀nyí ok epo rèé àwọn oúnjẹ àwọn bíbà yìí náà ní ilé fi gbogbo ẹ má jẹ́ fi gbogbo ilé wọ̀nyí jàre kí orí àwọn tó kún bọ̀ abọ́dẹ̀rìn kó má lọ́ọ́ máa dàrú ẹ ti rí ẹ ti rí small mug yìí ṣe ti rí báyìí sìn ẹ̀rí màá wá dà sí ẹ̀rí you can see ṣẹ́rí bí mo ṣe ń yọ sí eléyìí tí mo ṣe yìí sìn I will take it for five days or six days ṣé ti yẹ yín mẹ́yẹn o lè rí ara ń ro kí ló fẹ́ fara ríro kí ló fẹ́ fi ara kò sọ ẹ̀ ó sanra ó ṣe jẹ̀gẹ̀jẹ̀ níbo ni àníkẹ́bẹ̀ lọ́wọ́ mi kí a sọ gidi ẹ má jẹ́ kọ́kọ́ máa gbá yín ẹ máa tún làgbóyè tán wá tún wá tó yín wọ́n kàn máa fi painkiller wọn ti lọ painkiller kó painkiller àtàwọn drug tó máa fi sí ẹ̀wọ̀n àgbọ̀nsí náà fún yín a máa ló ń gbọ́ gbogbo nǹkan tẹ́ bá ti lò ó ẹ máa feel relief sometime just for some moment after some time ó tún máa padà wá in double full but ẹ lọ jẹ nǹkan tó nọ́rì yìí nǹkan tó bí àwọn nǹkan tó jẹ́ natural one tó ń pè ní organic gangan àwọn fruit àwọn vegetable ṣe ti rí àwọn nǹkan tí mo fẹ́ lò sí àlùbọ́sà yẹn ò tí tó gbọdọ̀ fi garlic garlic máa wà ń bẹ̀ ginger máa wà ń bẹ̀ ẹ̀ ń gbọ́dọ̀ mi tá a bá dẹ̀ wá ṣe tán ẹ lè gbúrò àwọn máa ní wọn máa rùn ní ẹ lè gbúrò òórùn tẹ máa máa gbọ́ bíi pé ẹ ń jẹ ọbẹ̀ pàtì ni tèmi bá ṣààbù nínú ilé bó bá jẹ́ nǹkan mo fẹ́ jẹun bí mi ò jẹun lọ́jọ́ méjì bó bá jẹ́ nǹkan mo fẹ́ jẹun máa ṣààbù ẹ̀ máa ṣe bíi pé ó ń lọ sí pàtì bójọ́ gbọ̀nà náà la fẹ́ ṣe á sì ó máa ríṣì dáadáa ṣó ti yé kò ṣe pé bóyá à ń sọ fún yín láti sọ fún yín nǹkan tá à ń jẹ but it's good at times tá a bá kàn sọ fún yín tí a fẹ́ sóúnjẹ tá a sọ á dẹ̀ pé yàn dẹnu ṣó ti yẹyin but èmi ò gbúdọ̀ máa sọ nǹkan ní tí mi ò ba. ní máa sọ pé kò sí kò dé ìwọ̀nba jẹ tí ò bá lówó kì í ṣe bí tó ń o ṣó ti but àwọn ẹlòmíì wọ́n lówó but ẹ̀rọ ń jẹ gidi lára wọn kó ṣán máa ṣán búrẹ́dì pàṣà wo inú ilé ó yẹ jẹ́ kàn fi orí tébù yẹn kí kàn fi dání búrẹ́dì tó wà ń bẹ́ẹ̀ èmi àtọmọ mi náà là wà nílé o ẹ jẹ́ kàn fi ṣẹ́tírí. ẹ má bínú let me just show you again àwọn tẹ. Oh, mo ní àwọn ẹ̀ níbi ìbàyẹn sì mo ní àwọn tíì ẹ̀rí milk mo ní ẹ̀rí tíì eléyìí sì mo ní eléyìí bóyá tá a bá kàn fẹ́ mu tíì ordinarily kí n kàn ṣó yín ní àwọn tíì ṣe ti rí eh, milk ṣe ti rí eléyìí náà ṣe rí tíì eléyìí hmm. ginger peach ṣe rí pé ó náà ṣe ti rí ẹ̀rọ orúkọ ẹ̀ very nice hmm, mo tún fẹ́ fi eléyìí wọn ṣe rí eléyìí tíì náà ni mo sọ fún yín ṣe rí eléyìí náà tíì ni ṣó ti eyín mẹ́yẹn ẹ eléyìí ah i love this one it's fruit one also like gbígbá mo mo kàn fẹ́ jókòó mo fẹ́ mu tíì tí ò ní tó kàn dàbí juice uh, also you see ẹ má bínú pé orí bíbà yìí ó look somehow but ẹ má worry kò ṣe kò ṣe nǹkan kan ẹ̀mí ilé gbọ́dọ̀ máa dẹmu ọ́nì lélẹ̀ mo máa ń jẹ ṣúgà mo dẹ̀ máa ń jẹ ọ́nì so àwa ò lè jẹ nǹkan pé kò sí nǹkan tó fẹ́ jẹ instead of me taking coke i rather take eh, juice and all those things ṣe tún rí another tea lélẹ̀ organic lele náà. No organic àwọn mílò lélẹ bóyá àwọn ẹ̀kọ̀ọ̀kan tọmọ mi bá fẹ́ mu ṣó ti yé yín bẹ́yẹn so ẹ̀dẹ̀ rí indomie i mean mo need on cornflakes and all those things ah, mo tún ti da gbogbo bíbá yìí àwọn eléyìí náà ṣì wà yìí táì ṣì ń tajá different type tajá òun eléyìí ṣùgbọ́n àwọn míì ṣì wà nínú cupboard tí àti ìjà ẹ má ẹ má bínú mo gbé èrè yẹn ó wà ní orí ibi bẹ̀ yẹn ṣó ti yé yín bẹ́yẹn hmm. ẹ má bínú kíní tí mo dẹ̀ tún gbé sórí bíbá yìí náà ilá yẹn òun lè rí ìsìn iṣẹ́ ti rí so inú ilé à ń ṣiṣẹ́ lọ́wọ́ ẹ ti understand à ń ṣiṣẹ́ lọ́wọ́ ẹ ti rí à ń so oúnjẹ fọrí fọrí fọrí mò ń ṣe oúnjẹ ni mo fẹ́ sọ yẹn ẹ abọ́dì ṣàkì ó ti ó kúnnù bẹ̀yẹn mi ìwà mọ̀ nísìnyí gbà tí mo ó kúnnù bẹ̀yẹn báyẹn sìn báwo la ṣe wá fẹ́ ṣe nígbà tá a bá fi stew sínú bẹ̀yẹn so I need to get another big big pot because mo máa ń fẹ́ sóúnjẹ bí n ṣe máa ń sóúnjẹ mi nígbà tí mo wà ní US náà bí n ṣe máa ń sóúnjẹ mi ó máa tó bí èwì màá sínú freezer so tí mi bá sí àbí tí wọ́n pẹ́ mo busy ọmọ mi á máa dish òjò bá máa jẹun so àwọn tó máa ń sọ̀rọ̀ pé ah, kò ń jẹun mí ìjẹ́ ẹ̀fẹ̀ torí ọmọ mi gan máa sọ pé mọ́mí I don't want to be big like you ó dẹ̀ ní tendency because ọmọ mi náà straight ó dẹ̀ ní ọmọ ọdẹ ṣe kiri ọmọ sì gbọ̀nlẹ̀ ọmọ ga you know ọmọ náà ga hmm, ṣé o ti yé so tí máa fẹ́ tí máa ń ṣiṣẹ́ báyìí máa ti ní ṣé o ti jẹun kí ló fẹ́ jẹ mọ́mí what you want to eat òun náà tèmi náà ò bá ti jẹ àwọn àbí lọ́mù kí mo fẹ́ jẹ so like yesterday now ní àárọ̀ yìí nǹkan tí mo jẹ màá pòsè sórí ibẹ̀ yẹn náà sìn indomie pẹ̀lú ẹyin kan àti a lot of veggies àti edé òun ni àfi ṣe breakfast mo dẹ̀ ti mu eléyìí ní àárọ̀ kí n tó jẹ ká tó jẹ breakfast gbàtọ́ mọ́ mi jí la jẹ breakfast ṣó ti yé nǹkan tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ nìyẹn màá tún pè yín tí màá ti ṣe tán pretty as you can see i'm very busy working you know nínú ilé hmm. bóyá máa pa iná yìí so àwọn ráìsì èmi láì kọ̀ọ̀kù benz different type of rice ni mo ní nínú ilé mo ní ẹjẹ́ ń fi wọ̀nyí etí mo gbé jáde tí mo bù ń sìn ibi tí mo gbé wọn sí wà ní kọ́bọ̀dù ń sìn bọ̀tẹ́ tí mo gbé jáde tí mo bá ti fẹ́ ṣe ó ní the kind of rice má fẹ́ ṣe tó jẹ́ pò ní má fẹ́ ṣe Chinese rice I use this one I use this one if I want to cook Chinese rice I use this one no mo máa ṣe Chinese rice náà mo ti bù sí ibà yìí tí má fẹ́ ṣe pé mo fẹ́ ṣe ṣe white rice i use this one that's okubens okubens yẹn náà ó dẹ̀ pé mo ní pálípálí ń bí ok àwọn àpapọ̀ ló kù mbẹ̀. i use different rice depend on the kind of rice mo bá fẹ́ ṣe but tí mo bá fẹ́ ṣe um, if i want to prepare ẹjọ tó bá yẹ pé jollof rice mo fẹ́ ṣe àbí fried eré tí màá lò ẹ tún rí. Hmm bẹ́ẹ̀ ni tí máa fẹ́ ṣe fried rice àti jollof èyí tí mo máa ń lò ní tilẹ̀ yẹn tí máa fẹ́ ṣe white rice ọkùnrin bẹ́ẹ̀ yẹn because mo máa ń ní mo máa ń ní fi taste lẹ́nu ó máa ń good so tabadẹ fẹ́ jẹ̀bà hmm, mo fẹ́ fi ẹ̀wà náà mo fẹ́ fi wọ̀nyí indomie all those food different one vegetable you know ìgbé tó bá ti lọ́mọ nínú ilé òkàn ní máa joyè adákàjẹ nísìnyí gbà téèyàn ní ọmọ nínú ilé ẹ sábọ̀ ti terrorist tó lọ́mọ nínú ilé tẹ́ pé gbogbo màá ní àwọn tó bá ti wà nínú kinní kan every time ló máa họ́tà fóúnjẹ aláwọn ọmọ ọmọ rẹ ọmọ yẹn tó dàgbà wọn ò lè ṣe ọmọ mi you know ìgbà míì tí má kàn sọ pé mọ́mí nígbà tí yóò tẹ̀ tí sí coronavirus níta má ní suya ah, let's just go out ah, we are just want to feed outside let us go eat outside and mommy, we have food no let's spend money we are going to spend money no let's just come out to catch my phone you know this is beans also ẹ̀wà you know a máa ṣe wà ọmọ mi mọ gbogbo bẹ́ẹ̀ a ṣe mọ́ínmọ́ín you know gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn you know jẹ́ tún fi ọlá ọ̀là lélẹ́yìí you know ẹ jẹ́ tún wá fi ṣe rí ṣe rápò gàrí eléyìí méjìlá ní gàrí ìjẹ̀bú tó ti yẹ ní mẹ́yẹn ìbọ̀gọ́nù páìpù èmi ò jẹ oúnjẹ mi ò kì í jẹ oúnjẹ èmi báyìí indomie náà kẹ̀dẹ̀dẹ̀ pálípálí ó wà níbí kó má dàbí irọ́ àwọn indomie different types ni jẹ̀mú pálí ṣe ti rí àwọn indomie different types jẹ̀mú pálí ẹ̀ different different ones another flavour lélẹ́yìí we have about five flavours you see. I stock the house with the food and um, mo máa ń jẹ sugar ni mo dẹ̀ máa ń jẹ ọ́nì ṣe ti rí epo a sì ní extra epo a sì ní epo kan rẹ̀ a tún ní another one ṣe ti yẹ yín mẹ́rin mo á tún fẹ́ ṣó yín ní another tea apart from the tea tó rí ní I mean ṣe rí ní sorry ọba Adémọ́lá you are the one though that say I should show whatever I'm cooking o tí bá ti èmi ò ń lo eléyìí ná but eléyìí mo ní nílé you see tea ni bóyá you wan just want to o ò fẹ́ sùn. Hmm o kàn fẹ́ sà sí ẹ̀sà eléyìí náà oríṣiríṣi tíì ló wà níbí mi ò kàn fẹ́ sọ fún yín ni etí eléyìí náà ńkọ́ àwọn eléyìí ọkọ àtìyàwó ló máa ń lò but èmi ò lò ó fún ìyẹn ó kàn máa jẹ́ kó wà flexible ṣé ti another tea ṣé ti rí o tea ọ̀kàrọ̀ ní gbogbo ẹ̀ ó máa dáa kéèyàn máa so oúnjẹ nínú ilé. <laughs> báwo ni obìnrin ṣe máa wà tí ò ní lè so oúnjẹ nínú ilé adákàjẹ wọn ò kí ń lójú àánú adákàjẹ kò kí ń lójú àánú epo eléyìí jẹun gbélé padà sókè òróró eléyìí tí n bá ti fẹ́ ra òróró sìn mò ń bọ̀ lánàá gbọ́dọ̀ sọ pé ọmọ yẹn kò ń jẹun kò ń tọ́jú ẹ̀ mo kàn tún sọ yẹn mo pé mi ì ní láti prove nǹkan bọ̀ tí ọba adémọlá ní kí n ṣó ẹ̀ bèbí mi ṣe ọkọ lọ ẹ kájọ máa rọ́ọ̀kì bàbá mi ṣe é kalẹ̀ ẹ̀ kájọ máa rọ́ọ̀kì ọkọ tí mo fẹ́ gan so oúnjẹ èmi gan mọ̀ sí aláṣẹ ni mí aláṣẹ ni mí ọkọ mi náà mo ń jẹ́ ẹ̀sẹ̀ o bẹ́ẹ̀ ni ebi ò lè pa wá bẹ́ẹ̀ ni àwọn òdẹ̀ lè kó nǹkan nǹkan kí nǹkan